وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لهم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أفضل الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وإياكم من النار لازم أن يكون عندي أتي كونرا أو أنواع أو ربي أجلس torí bí ni àwọn tó ń pèyàn ní kékeré ni wọ́n ti sọ̀wọ́ lé láì ní ní àwọn májẹ̀mú ẹ̀rí nífẹ̀ẹ́ àti kíkórira nínú òfin ẹ̀sìn òun náà ti fẹ́ràn ọlọ́ ìfẹ́ràn òṣìṣẹ́ ọlọ́run ìmáàrin ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ pẹ̀lú fífi ìdọ̀tí lórílẹ̀ àti ìṣẹ́ ọlọ́run ọba nífẹ̀ẹ́ pẹ̀lú ìjọsìn. kéèyàn tó wá nira, gbogbo mòyówù táwọn èèyàn bá nínú àwọn àti àwọn òrìṣà àti àwọn fi kéde tó jọ sí àti ìfẹ́rù àti yìí ọ wà nínú àwọn iṣẹ́ a gbàdúrà rẹ̀ òun náà ní ìfẹ́ yẹn yá sẹ́yìn òdì sí Islam ìfẹ́ ọ̀sẹ̀ tí yẹn máa máa ń sí àwọn mùsùlùmí ìfẹ́ èyí tó ti pé yẹn wà lẹ́sẹ̀ yẹn láti lè fi sí àtìlẹ́yìn fún Islam bákan náà ìkórira ẹ̀mí sẹ́yìn ó kórira àìsí ìgbàgbọ́ àti àwọn ẹni tí wọ́n jẹ́ aláìsí ìgbàgbọ́ àti bóò ní àìsí ìgbàgbọ́ ti wọ́ ìyá ìgbàgbọ́ lọ ẹ̀rí ìdífẹ̀ẹ́ àti ìkórìíra yìí ó wà nínú àwọn ìpìlẹ̀ àdìọ́kà mùsùlùmí èyí tó ṣe kó fi dandan fún gbogbo mùsùlùmí yẹn náà tó ṣe pé olóhùn fi ń sin lọ́wọ́ ọba àwọn náà ní gbólóhùn la ilaha illallah pé kò sẹ́ni kọ́ńtẹ́kọ̀ọ́ ti dọ̀tún lọ àyàfi ọlọ́ ẹni yẹn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ gbogbo àwọn ẹni tí wọ́n bá ń sin lọ́wọ́ báyìí kó sì kórìíra àwọn ẹni tí wọ́n bá ti ọ̀dà la ilaha ìṣe bẹ́ẹ̀ ọwọ́ àti ọ̀làna ẹni ànábì lọ́wọ́ ní àdéhùnsọ̀lá lọ́sẹ̀lẹ̀ àti àwọn ẹni tí wọ́n gbàgbọ́ tí wọ́n gbà ànábì lọ́wọ́ ní lọ́ ọlọ́run ní ọ̀lẹ́gá ẹ̀fúnlẹ́kùn oṣù àtúntì hasanẹ́kùn fi ìlọrọ̀ yìí àwùjọ ti tó dà ó wà fún yín lára ànábì lọ́wọ́ ní wọ̀lẹ́sìn nàmáà àtàwọn tí wọ́n tẹ̀lé ìdíkọ́ ìdíkọ́ ìdíkọ́ nígbà tí wọ́n sọ fáwọn ọ̀jọ̀ wọn yìí pé ìnà ọ̀rọ̀ àbíkò àwọn afọ́fáfọ́fẹ́ kò lọ́dọ̀ yìí àti fẹ́ yìí wọ́n mi mọ sàbùdó náà ní ìdúnilẹ̀ àti mo fẹ́ẹ́ sí ìyàtọ̀ sọ́lọ́ ọ̀gá kàbáfẹ́ bíkò àṣà ìrìnàjò mi وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده. هذا في ملامي وإن مرة àti ìkórìíra tá a máa ṣe bẹ́ẹ̀ ti ti ayérayé hàtà tó nínú mi láàyè wá dá títí sẹ́ẹ̀lì nígbà lọ́tọ́lọ́ àdìgbàgbọ́sọ. ayọ̀ ìsìnkú àti ìsìnkú àti ìkórìíra yìí ọwọ́ àgbẹ̀ sàmẹ́lú Muhammad sallallahu alaihi gẹ́gẹ́ bọ́lá ọba àdìgbàlá tó sọ báyìí pé yà á ẹ̀jẹ̀ máa ṣe sí ilẹ̀ àmọ́ ẹ̀yìn gbọ́dọ̀ lọ́wọ́. لا تتخذوا اليهود والنصارى أولياء ẹni mú àwọn ojú àtàwọn ọkùnrin ló ẹ má mú wọn ní olólùfẹ́ ni o bá gbogbo àwùjọ àbúgbà torí apá kan wọn bára wọn ṣọ̀rẹ́ àwọn ara wọn bára wọn ṣọ̀rẹ́ ẹyẹ má bá wọn ṣọ̀rẹ́ o ọmọ ọmọ àdìjọra wa ni wọn máa ń yẹ sàwádìí làwọn òbí ìkó ẹni yóò tọ́ bí sífẹ́ àwọn ẹlẹ́sìn mi bí àwọn tó ń sáfẹ́ yẹn tọ́fẹ́ wọn ọgbà tí wọn débi bí wọ́n jọ ń tọ́jú ìṣe wọn ní ṣe àṣà wọn ní tẹ̀lé ìlànà wọn ní rìn fáìlẹ̀ omi òun náà ti dára wọn ìlọ́gbọ́ aláya ti lè fọmọ sọ̀rọ̀ yìí alábòsí lẹ́nu yẹn gbogbo ẹni bá bá ti alábòsí láyé ọlọ́run ló ní ìfọ́nà wọn eléyìí wọn kọ́ sùnà nílà áyà ọ̀kẹ́lẹ́ ní àádọ́ta tábàbọ̀ áyà yìí á rí pé òun ló ń kẹsàn fún wa. òun náà lè ṣe àwọn bàtàtà bíyà bí irú àwọn ọkùnrin yòó akùnrin lọ nífẹ̀ẹ́ wọn àbáwọn ojú wọn lè má gbajúmọ̀ láwùjọ ló wá bí wọn bẹ láwọn àyè yìí kọlọ́n tó wá sọ níbi yìí pé aláwọ̀ kèfèrí gẹ́gẹ́ alárin yẹ́yẹ́ yàtọ̀ sáwọn tó ń sáfẹ́ kẹ̀kẹ́ tó ní kèfèrí láwọn tó ń sáfẹ́ náà gbogbo èèyàn wọn ni wọn bá yà náà لا تتخذوا عدوي وعدوكم أولياء ẹbí mú ọ̀tá ọ̀tá ọlọ́run òun lálẹ́ ìgbàgbọ́ wà á tún wá kú ajá sí bọ́tà ní rẹ̀ ẹ kò gbọ́dọ̀ fún wọn ní olólùfẹ́ o eléyìí wà ní pákòkò kẹ́kìnà ayé alákọ̀ọ́kọ́ bí kò tẹ̀sí bọ́lá wọn bá tó ká ní ìwọ̀dà ayára ó ti ṣe léwọ̀ fún onígbàgbọ́ òdodo wípé kọ́gbọ́dọ̀ níbi àwọn aláìnígbàgbọ́ kódà kí wọ́n sún mọ́ ìdí rẹ̀ wọn ọba àjẹmọlẹ́bí rẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ nínú àyà mi ọlọ́wọ́n bá ní ìyá mẹ́kì hàlẹ́bí rẹ̀ àmọ́ni ẹ̀yin nígbà tó lò láti tẹ́kínú abẹ́ ẹ̀kúnwá ìkúwá mẹ́kù àwùyá àti ẹ̀ má fi fún àwọn bàbá yín àtàwọn ọmọ ya yín ẹ lè fún ọ lólùfẹ́ ọ ẹ má fẹ́ràn wọn táwọn èèyàn bá ti nífẹ̀ẹ́ sí àìsàn ìgbàgbọ́ lórí ìgbàgbọ́ wọ́n mọ̀ sí ìyẹn táwọn ti dà kù bí kù ẹni yóò tọ́ bí sífẹ̀ẹ́ wọn tún ẹ̀yìn mùsùlùmí fáfúlẹ̀ ìtàkùn sọ ìwò àwọn èèyàn aláwùjọ wọn eléyìí wà tó ti sọ̀rọ̀ la ayà kẹta lé ní ogun ọlọ́run tó kọ́ tó ayà mi nípa ìfọ́ tó jà rí la ayà mi ti tó ọlọ́run bá dà mí tí wọ́n ti wájú ọ̀gbẹ́ ìjọ ìwà ìwúnamọ́ ní àdàlọ́ àwọn òwúlà tí wọ́n máa wá ní pẹ̀lú ẹni tí ń kó lẹ́rọ ọlọ́run tí ń kó lẹ́rọ ọ̀sẹ̀ wọ́lọ́wọ́ kánú bàbá àmú kó dàbí wọ́n jẹ́ bàbá wọn. àwọn àbínà àmú àbí wọ́n jọ mọ́ àwọn ètò àdáhùn àti wọn jára kù ní wọn àwọn àti ìrọ̀lá àti wọn lẹ́sẹ̀ wọn lẹ́yìn wọn wọn lọ sí ìpìlẹ̀ ilẹ̀ kẹta ọ̀rọ̀ sí ìgbòho ní ìdíkì náà àwọn ẹ̀rọ lọ́wọ́ bá ti kọ̀ ìgbàgbọ́ sẹ́ni wọn wọn á ti adamu ní oyin mi ó lè fi mi lọ́wọ́ fún ọ pẹ̀lú ẹ̀mí alákọ̀ọ́lọ́ rẹ̀ wọ́n yóò kéde jẹ̀nà ẹ̀jẹ̀rì lè ṣàfi àjàdá ọlọ́run tẹ̀sí máa mú ọ wá àlùkẹ́sẹ̀ tó fi kótó máa tẹ̀lá bẹ́ẹ̀ rẹ̀ rọ́ọ̀tì ọlọ́run àti ọlọ́run ayọ́mú wọn wọ̀rọ̀ tó wà ní àwọn náà yọrí sí wọn lọ́wọ́ ọba sí i fọlọ́ ọba ti tẹ̀ra wọn ni kò lẹ́ ní káṣíṣù lára àwọn ẹgbẹ́ ọlọ́run yẹn àtọ́lọ́run lẹ́gbẹ́ báwọn olóṣèlú náà ti ṣe kí ni o ni wọ́n ti ní àwọn ẹgbẹ́ wọn fẹ́ẹ́ máa gbọ́ ẹgbẹ́ gbá ẹgbẹ́ àwo ọlọ́run ọba náà lẹ́gbẹ́ ọlọ́run ti tẹ̀ra wọn ni ẹgbẹ́ ọlọ́run ni wọ́n àti bí àwọn ẹgbẹ́ ọlọ́run ni yóò tó mú ẹ̀fọ́ ìdìbò àwọn ẹ̀fọ́ ń dèrè yá ní bàdàlà fọlọ́ wọn bá ti tẹ̀lé wọ̀ fífi àgùgbọ́dọ̀ nífi àwọn aláìní gbàgbọ́ tí wọ́n ti wọ́n bá ìsọ̀nà ọba lọ́fẹ̀ẹ́ nínú ń ayé tí wọ́n bá nẹ́bí jà lọ́jọ́ ayé yìí ṣe pé wọn ni gbà ní pèsè ṣùgbọ́n ọlọ́run oríṣi àwọn òrìṣà oríṣi ọwọ́ kan fàjà nìyẹn. ọlọ́run ọba tó ti wá ṣe ní dẹdẹ fún wa ẹgbẹ́ bá a bá ń kórìíra wa aláìní gbàgbọ́ ọ̀rẹ́ yẹn ní ká ní ìfẹ́ sáwọn ẹni tó ọdún gbàgbọ́ ìlú àwọn ẹni tó ń jẹ́ alátìlẹyìn sọ̀fì kápẹ́rẹ́ wọn gẹ́gẹ́ bá lọ́n ṣe sọ ní nàìjíríà àyà máa ń ṣe ní àádọ́ta àti mẹ́rin sí ní ọgọ́ta ọlọ́run ní sinimá wa ẹni sẹ́yìn onígbàgbọ́ òdòdó ọ̀ma nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ yìí ẹ tẹ̀lé nípa níbi bẹ́ẹ̀ fún ọlọ́run ọba ní tẹ̀lé níbi gbogbo lọ́ba balàfẹ́ wọ́rọ̀ tóòrò ẹni bẹ́ẹ̀ yóò nígbà gbọ́dọ̀ lọ́rùn àníkẹ́lẹ́ òun náà ní òṣìṣẹ́ ọlọ́run ìfẹ́ yìí ẹ ní ká tẹ̀lé nípa níbi bẹ́ẹ̀ fún ní tẹ̀lé níbi ohun ohun lọ́ba pàṣẹ rẹ̀ wọ́n lè fi iná àwọn tẹ̀sán bá níbẹ̀ sí àwọn onígbàgbọ́ òdodo àwọn olùdígbàgbọ́ àwọn náà lẹ́nu tó fi alẹ́bí lè fi inú lẹ́sọ̀rọ̀ àwọn tó ń kírun. ẹni tí bá ti kí wọn nígbà tó ń lọ ní lórí jáde lọ́dún ìtẹ́sẹ̀ kan nínú àdéhùnsẹ̀ àwọn tó dúró déédéé lórí ìlànà mẹ́rin tọ́lọ́wọ́ wà ní wàlúù pẹ́ńdà tó bá lọ dẹ́sẹ̀ nílá kan tó fi kírun ẹ̀wọ̀n táwọn náà ní pé ìgbàgbọ́ rẹ̀ sí ni àdínkọ́ yìí pé kì í ṣe onígbàgbọ́ náà. ẹ̀rí àwọn tẹ́ máa nífẹ̀ẹ́ sí ni àwọn onígbàgbọ́ lòlò àwọn tí wọ́n kírun wọ́n yóò tó lè zẹ́ká wọ́n ti yọ kàkà wọ́n rọ̀ kẹ̀hún wọ́n á tún máa tẹ̀ kọ̀kọ̀rọ̀ kọ́lọ̀ ọlọ́wọ́ bá wa sọ níbi ayé àtúntẹ̀ lè yí pé wọ́n mọ ìyẹn sàwọ́ lọ́wọ́ ẹni yóò ló bá nífẹ̀ẹ́ ọlọ́ ọ̀rọ̀ sùúlà ó sì nífẹ̀ẹ́ òjíṣẹ́ rẹ̀ wọ́n lé ní iná àtàwọn onígbàgbọ́ òdodo fa ìdùnnà ìdùnnà ẹni gbọ́dọ̀ fi jìnnà dáhùn ẹgbẹ́ ọlọ́run dádájọ́ fún mi lùkọ́ ìgbóòrò àwọn èèyàn ni wọ́n kórè. ìyá àjọ àjọlá àlọ́ yìí pé bá a bá kórìíra àwọn èdèrí àti ojú wọn ti lẹ́sìn agbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run sọ́nà ayé àti sọ́tò ìjọrọ̀ ayé ẹlẹ́ẹ̀kẹwa ọlọ́run yìí mẹ́wàá ni wọ́n fi inú nàìjíríà ẹ̀rọ àwọn onígbàgbọ́ òdodo ọmọ ìyá ni kódà fìrìn wọn má papọ̀ kódà ìlú wọn má jẹbi kan náà kódà àkókò wọn má papọ̀ ọlọ́run fún wa ní àlàyé lórí eléyìí ní sọ́tún hajj ayé ẹlẹ́kẹ̀wá ọlọ́run ní wọ́n lẹ́bi iná já omi ń bá ìdíbi ẹ̀ láwọn ọmọdé lẹ́yìn àwọn tó fi lọ ẹ̀kún lónà lánà ẹ̀rí àwọn tààtú sí mọ̀ níyàwó àwọn tó fi báwọ̀ ọ̀kan wọn wọ́n sì ti lọ sáájú wa wọn máa fi wọn lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wọn ẹ̀fọ́ ìlànà ìwádìí kẹfọ́ wá ní sẹ́lẹ̀ ní ilẹ̀ sábà fún ẹ̀yìn ìgbìn náà ọlọ́run orí tu wa orí ti àwọn ọmọ ọ̀yá wa tí wọ́n ti gbà wájú wá tó gbàgbọ́ ẹ̀rí pa àmàwọn ènìyàn ẹ̀rí ibi táàbì ìpín níbi onígbàgbọ́ òdodo á ní tẹni dájọ́ wà lù àtẹnitá àjọ nílò á máa níbi ara wa ni àwọn ọmọ ọ̀yá wa tó fi kí wọ́n ti gbà wájú wa nínú ìmáàlì wọ́n là sẹ́yìn àti olómìnira wẹ́lẹ̀ ọlọ́run bá fi àdé ọkàn ewu sí wa lẹ́nu nílẹ̀ ní ìlànà àwọn táwọn ẹni tí wọ́n nígbàgbọ́ lòdò rọ̀bẹ̀nà ìwọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀dẹ́ ìlẹ́ka ọ̀dọ́ ọ̀rọ̀yìn ìwọ ni ọba aláàánú tó ń láti gbé yẹn. àwọn ọmọ ìyá yìí àwọn ọlọ́mọ ìyá tó ti fi àmà nífẹ̀ẹ́ wọn ẹ̀ láwọn tó fi a máa fi àwòkọ́ sí àwọn ẹni àkọ́kọ́ gẹ́gẹ́ bá fẹ́ bá àwọn ẹni ìsájú rẹ̀ ti sọ ó ní kò lè ṣàtúnṣe àwọn tó dé nígbẹ̀yẹ ní òjọ yìí ẹlẹ́ mọ̀ọ́tòlù àbí ní awúwẹ́lò àyàfi tó bá jẹ́ sí káwọn ẹni àkọ́kọ́ wọn fi dá òun náà ní òde káwọn ẹni ìgbẹ̀yìn dá a ti fi àwọn tó fi lọ nínú ìlànà ìmán nínú àwọn sàlẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé àtẹ́bí tẹ̀mí tẹ̀mí tààràtàrà àti dúkìá àti dúkìá á fẹ́ràn wọn pẹ̀lú bá a dáa dé lẹ́yìn a máa kọ́ sí àwọn ẹni àkọ́kọ́ apáṣẹ wa ó máa gbàdúrà fúnra wa lóbi dáhùn fún àti gbọ́ kí wọ́n dá fún àtẹ́lẹ́ àti ká gbàdúrà fún àtẹ́lẹ́ pé sọ́kùnrin wà lẹ́yìn wà á ní wọ́n sọ́kà kí lè fi báyìí. tó bá dá kọ̀ fún àwọn sàhánà á sọ pé rọ́ọ̀tì ọlọ́wọ́ á ọlọ́kùnrin bá ní ọdún á máa gbàdúrà fún ọ tí èsì fi bá dá kọ̀ tí wọ́n jọ ọmọ kéwù àwọn gàdé àwọn tó dúpẹ́ lọ́dọ̀ àwọn tó fi lórí àwọn tó kọ́ pọ̀lọpọ̀ wa ní kíw tí wọ́n ti lọ àmà tó fi rọ̀ṣì mọ̀lúwọ́ àmà ni ọlọ́pọ̀ bá ní tìṣẹ́ wọ̀. tọ́ba wa dáàbò àwọn ẹni lámúdé ọjọ́ mùsùlùmí àbáwọn olùmọ̀ tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn káwọn ti bẹ̀láyé á lè má láwọn ní ọ. tába tó ti gbé bọ́ọ̀lù wọn náà á sọ fún à ń fi bẹ́ẹ̀ náà yìí pé olólùfẹ́ la yọ ọjọ́ síra wa àwa ta jẹ́ ọmọ ayá mùsùlùmí apá kan ẹ wọ́n máa wá forí ti fún apá kan wa akólo kọ́ ní dada ẹ̀sìn wa mi yọ ọ̀dọ́ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ kí mọ̀ṣálùmí wà lọ́wọ́ ọ̀rọ̀ ìta sẹ́kì الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وجهركم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين أيها الله ẹ wá rí ìṣẹ̀lẹ̀ àti ìkórìíra ó ní ipò ipò lálọ́ sí bọ́ nínú àlàyé ẹ̀sìn àbí nínú àtọ́yé ẹ̀sìn àbí nínú ìmáà ipò tọ́lọ̀ kó sí òun náà ní ipò ṣẹ́hẹ́dà ìtumọ̀ ìfi gbólóhùn la ilaha illallah ìdírinlẹ̀ àtẹ̀lẹ̀ lókòókè o. eléyìí máa máa kí àdúrà níbi ọ̀rọ̀ ọlọ́run ọba sùpáànà nítorí dákọ̀rọ̀ tọ́lọ̀ tó wọ́n mọ̀ ìyẹn tó ní ọ̀wọ́ ẹni tó bá bá ìlú ìgbàgbọ́ sí àṣeyọ̀n tọ́gbà ìmúlẹ̀ sí rẹ̀ àṣeyọ̀n ìtumọ̀ rẹ̀ ní pé la wọ́n yóò fi bí tó ti wá nígbà tó tọ́lọ̀ òun náà ní kí n obìnrin pé ká nílé ká kórìíra ó dípò pọ̀ nínú ẹ̀ ipò tó sì ní òun náà ti fi apá kan nínú ìmọ̀lá ìlà àdéhùnlá àdìjẹ. eléyìí ó dùn kílíà nínú ọ̀rọ̀ náà wà sùpáàdà kò sàárà nígbà tó sọ̀rọ̀ ayé àkẹrin sí ní ọ̀nà níbi tọ́lọ́ wọn bá ti sọ nípa àdébíọ́lá ìbọ̀rọ̀ sí màálí sọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ìsọ̀rọ̀ ìbọ̀rọ̀ yìí mo ní àlè nígbà tí ìwà yìí fọ́ fún bàbá rẹ̀ wọ́n kọ́ omi àtàwọn ọjọ́ rẹ̀ ìnáni bàrà omi máa ń àbùkù èmi ti bọ́ wákọ́ sẹ́ni mi ò dẹ́nu sí o ìlẹ̀lẹ̀ mi ti bá sọ̀rọ̀ nìyí. ẹni tẹ́ni ó ti bẹ̀rẹ̀ ti tẹ̀lé òun náà lẹ́nu sọ́dá mi báyìí ń bẹ sáyà ti ni òun ni ọkọ̀ nìkan mi. bákan náà sáà tó ní pé ìlú ìfẹ́ ká Kasi fẹ́ tọ̀kí ká máa fi lọ́wọ́ bá àti gbogbo àwọn ẹni tí wọ́n fi lọ́wọ́ ká fẹ́rẹ̀ wọn. káṣí kórìíra ẹbọ àtàwọn tí ń fẹ́ bọ́ àti abẹ́ ìfúnmọ́ láìlá àti ìsọ̀lá lọ́wọ́. òun náà tún ní omi ní ìṣúra káwa ní máa ń jà tó ṣe níbi àlè fi ké ìrún wítìrì wa ẹni pé bá fẹ́ ké wítìrì níbi rákàlà lọ́wọ́ lẹ́yìn bá ń á ti tẹ̀sí níbi rákà ẹlẹ́kẹ̀ẹ́ta àdúgbò àjọ ìṣàfihàn níbi rákà ẹlẹ́kẹ̀ẹ́ta àdìsọ́bìnrin lọ lẹ́yìn ìbájà tàbí lọ́la bẹ́ẹ̀ tẹ̀lé ọkọ̀ àtàtàwà àdìbá àdúgbò àjọ ìṣàfihàn lẹ́yìn ìbájà nígbà kan kò rí ọlọ́run lẹ́ẹ̀mí sísan níbi rákà ẹlẹ́kẹ̀ẹ́ta àdìsọ́bìnrin pàṣẹ àdìsọ́bìnrin pàṣẹ ẹ̀wá yóò fi ìtura òun náà ti sàlàyé wípé àdìgbà àdìsí kéèyàn ti bẹ̀rẹ̀ máa sin ọlọ́run àtùgbẹ́ tó ti lọ́ọ̀ yẹ́yẹ́ kéèyàn ti ìta ìfowórí sọ́nà àtàwọn tó ń ṣe bẹ́ẹ̀. ara pa ìtumọ̀ láìlá àìlúlá àtọ̀fà sọ ni ajá tó ti tẹ̀tẹ̀ ní káfíńrin lẹ̀. olùbí súrà lọ́lọ́wọ́ bá tún fi sàlàyé lè fún wa ọlọ́run kọ sí àtẹ́lẹ̀ sọ́nà ọlọ́ọ̀bà àlùfẹ́lá yóò rẹ̀ àtẹ́lẹ̀ sọ́nà ẹ̀ṣin àṣàlù kòlìyà ẹ̀ṣin àṣàlù ìlànà ìlọ́gbọ̀n mo fi ẹ̀yin aláìsí gbàgbọ́ láàá àkùrù máa tàkùrù èmi ولا أنتم عابدون ما أعبد أي يعني في يدخلون الجنة ولا أنتم عابدون ما أعبد على جدي وجدكم لكم دينكم ولا أنا عابد ما أعبدتم إذا كان إذا وجدت وجدكم لكم دينكم ولي دين ẹsìn tí máa jẹ sí مع òun náà ẹni gbàgbọ́ yìí kó wọlé àdéhìrì islam ní ní ìtàjẹsẹ tí gbogbo òṣèlú gbọ́dọ̀ fi díẹ̀ fúnlẹ nìyẹn báyìí kéèyàn ti báyìí kéèyàn ti máa ṣe àtìkọ tó ẹlẹ́sìn gbọ́dọ̀ mẹsìn o ẹrí pé òṣèlú bẹ́ẹ̀ ṣe òpèpè òpèpè lọdí ilé yẹn wọn máa gbọ́ ẹ ẹlẹ́sìn mẹsìn ẹlẹ́sìn gbọ́dọ̀ mẹsìn ìwọn àtìkọ yóò wù ká lè máa ṣe ẹlẹ́sìn gbọ́dọ̀ mẹsìn lóbi ẹgbẹ́ nǹkan tó ń ṣe nílé mọ láwùjọ wa fi báyìí òun náà ti ṣe pípọ̀ nínú àwọn ìpele nítorí pé wọ́n á gbẹ́sì léjú láyé lóde lónìí àwọn òdìkítà pẹ̀lú ká ìfẹ́ àdínlágbọ́nira èyí tó ti kọ́ wà tó láti ọjà wa mùsùlùmí tó ti kọ́ fún ẹ̀sìn ní gbọ́dọ̀ ńlá ìlàhà ìlàlá ní obìnrin lẹ̀ wọn ò ti kíta tí wọn ò tẹ̀ kí ẹ̀ lórí ẹ̀ ẹ̀rí ẹ̀rí pé ìfẹ́ lómi lórí ìjọ wọn ni o lórí ẹgbẹ́jẹgbẹ́ ni o ẹgbẹ́jẹgbẹ́ yìí oríṣi ni o ọba àjẹgbẹ́ òṣèlú ibi tẹ́lẹ̀ òṣèlú wọn máa fi fẹ́ rẹ̀ sí nìyẹn àti ìkórìíra rẹ̀ wọn ọba àríkèké nípa ẹgbẹ́ òṣèlú wọn àti fẹ́ rẹ̀ kódà nífẹ̀ẹ́ tó ṣe pé kò ní sí sí mùsùlùmí tí ọ̀sẹ̀gbẹ́ wọn irú eléyìí kọ̀ yẹ ká máa lára mùsùlùmí ní ìwúgbọ́ wọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ọba àjẹgbẹ́ omi fi ọwọ́ bóyá mọ̀lẹ́mọ̀lẹ́ àbí kẹlẹ́kẹlẹ́ àbí dáfọ́dáfọ́. àti sísẹ́sísẹ́ láwọn oríṣi ẹgbẹ́jẹgbẹ́ ti fẹ́ pátá ìfẹ́ táwọn èèyàn bá lò wọ́n lè fẹ́ pé ọjọ́ ọmọ ẹgbẹ́ wa ni òkúta àwọn ya níbi fi kíra wọn yàtọ̀ fún wa. ọba ti ah, ní pé oní nílò ní àwọn àkóti dára o ó ti ní kí wọ́n ti padà o ó ti dára fún wa o lẹ́yìn ẹni kálámọ̀ káàkiri ká ajá ti tí í ṣe ohun tí islam fún wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́gbẹ́gbẹ́ tó lè ní sí ìfẹ́ wọn báyìí òun ni wọ́n á fún ẹgbẹ́ yẹn ìkórìíra yẹn ní paamu lọ́ba ti tòlù ẹgbẹ́ yẹn ní ìfẹ́ yẹn ọba ti tòlù ẹ̀rí ìdílé ìmọ̀tí bẹ́ẹ̀ láwùjọ wa ni bẹ́ẹ̀ náà láti máa ra àwọn míì wọ́n lè tún tẹ́sí lójú àwọn náà láwọn ẹni wọn lọ wẹlẹ ní àwọn tí wọn bá wí gbá tí wọn wá wò báyìí wọn kẹsì wá pàdé wa níbi báyìí àtẹrù ẹsìn náà kẹsì ìbò wa nìyẹn ibi kẹsì wá pa wá pẹ wá pàdé wa níbi báyìí síláàmù ó tú wá lẹ kẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ tẹsí bá yẹ lò lórí ààrẹ nítorí pé tó fẹ́ kọ́ ìmọ̀ á kọ́ ìmọ̀ wí sí ìdílé ẹjọ́ mo fẹ́ bá ẹ̀kọ́ fẹ́ kó lórí ara mi mo tún fẹ́ gbé kó lórí ẹlòmíì pẹ̀lú bí ọkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn yẹ lò lórí ààrẹ tọba tó lórí ara ẹfẹ kó tó lórí àwọn ológun ẹ báyára lé ni o ìmọ̀ rẹ tó fẹ́ tó báyára àdúgbò ni o ìmọ̀ ní púpọ̀ báyára àdúgbò ni o ìmọ̀ ní tó wá sílẹ̀ kẹ́sì yóò jẹ́ gbogbo ayé eléyìí ni wọn lọ́wọ́ àgbẹ̀ sí wọn káwọn kan wọn bẹ̀rẹ̀ bí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan làwọn gbogbo ìfẹ́ ẹ ìfẹ́ bàbá àti mákàpọ̀ mọ́ wọn bá wà ní òfin ẹ̀sìn wọn ta fún ẹ̀yẹ̀ fẹ́ gbẹ́gbẹ́ kó tó wà ní ọjà máa tó wà nìyẹn ẹ̀rí irúfẹ́ àwọn ẹni gbogbo ẹgbẹ́ lákùnkùn nílẹ̀ àtẹ̀bí olóṣèlú tó fi wọn sọ àdìwọ̀ láwọn àdìsára yìí àtàwọn ẹbí oníṣẹ́ ọwọ́ tí wọn sọ ẹ wá rí pé ìdìbòdì ní wèrè dẹrù rẹ̀ ni wọ́n kóra wọn jọ ẹ rí wọn àtàwọn tí wọ́n tún láwọn ṣẹgbẹ́ sí náà wọ́n máa ọ̀kẹ́ làwọn ẹ ee kọtọ kawo wa òun ni ahlu sunna òun náà ni ahlu tariqati muhammadiyya àwọn tó wà lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam tó ti pé ewu tó sọ pé ká ṣe lánàá ti mú ní amáde ájì rẹ sí àwọn yẹn ni wọn wá ń kójọ lórí òdodo ṣùgbọ́n àwọn tó lọ sí jàmbá kẹta gbogbo àwọn tó bá ti jẹ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọn èyí sì kíta ìdìkúni níwèrè dẹrù rẹ wọn jìra wọn ẹ máa rí tó wọn wọn mú ẹni sí súnà rẹ tó ti náà lọ wà bẹ́ẹ̀ ẹ̀sùn ẹ̀sùn nínú wọn ẹ̀sùn tó ti pé sàárè lòun máa ń lọ pé ẹ̀ bá bẹ̀ ẹ̀sùn nínú wọn ẹ̀rù ti kú sí bẹ̀ àwọn yìí wọ́n bá kọ àwọn tí òun wọn bá kọ tẹ̀ ẹ̀yin náà lọ́ọ́ bó ti ya mọ́tò ẹ̀rí tó ti di jẹ yóò ti kú tẹ̀ ṣe jẹun àtẹ̀rẹ̀ bí o ti ṣe ọwọ́ ẹgbẹ́ tó bá ti rẹ̀ rẹ̀ ẹgbẹ́ ọyẹ kó yọ rẹ̀ kó bẹ̀ kọ́ jẹ́jà máa mùsùlùmí ẹ̀yọ̀ kẹfà tẹ́lẹ̀ síwájú lórí ọdún méjì lè sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ títí ìjọ àìsàn ìpinnu áà àwọn tóbi lẹ́yìn ní ìṣẹ́lẹ̀ kan ìjàmá. èmi wá sọ ọlọ́run ọba tó lu eléyẹn ó ní mílíọ̀n láti tẹ̀sẹ̀ wọ́n dàgbà tí ó ti kú ti ní. ẹ̀rí ló wọn wọ́n tún kó àwọn ẹni tí wọ́n máa ṣe pé láwọn ọ̀sán àti àtẹ́lẹ̀ wọ́n kó wọn jọ nítorí pé lọ́dọ̀ sí wọn ọ̀rọ̀ ẹgbẹ́jẹgbẹ́ yẹn lọ́kàn wọn ó sì lágbára lọ́dọ̀ wọn ju ọ̀rọ̀ náà kéde lọ. ẹ̀rí wọ́n máa wá sí fẹ́ni tó bá jẹ́ ọ̀dáràn nínú ẹgbẹ́ wọn wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹ̀ka kìí sàkíní pọ̀ àtìlẹ̀ nítorí tá a tọ̀ sójú kan òun ni ó dúró ó tutù wéré wó ẹ̀ẹ́dì tí wọ́n máa bá kìíní yẹn látọ̀ fẹ̀rẹ̀ ńlá tí wọ́n máa bẹ yí pé ẹ̀ apákẹ́wà máa gbàrú yí apákẹ́wà débi mo tẹ́ni wọn bá ti kò sí lẹ́bi amàdà lẹ́ni gbogbo tí wọn náà wọ́n máa gbé lọ wájú pásọ̀ wọn yẹn ọ̀rọ̀ àti kí wọ́n gbé lọ sọ́dọ̀ ẹni tí yẹn bọ̀ ló dúró wò ó sì lọ bẹ̀ ìgbé wọn tẹnu wá bá kò sí àjọ máa tún tẹ́tọ̀ ọ́. kódà tọ́ba sí kó wà nù lànà wọn nígbà tọ́ba já lù sún nà ẹ máa fún wọn ni ẹ máa sépèlé wọn ni owó fi bẹ́ẹ̀. ó lè wá padà máa sọ pé ah, ọ̀sọ́gbọ́n la fẹ́ dá o torí gbẹgbẹ́ ti gbà ní o òun ló ní ká ti bá ti ní o ẹ gbogbo eléyìí lónìkìlì ọgbọ́n ọgbọ́dọ̀ ọba bọ́sẹ̀ kú nínú àgbélé kó lè pé ìfẹ́ rẹ̀ yóò fi fún ìbàdíjọ́ sọ́lọ́ ọ̀rọ̀ ọ̀tàrà àdúgbò àwọn ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ìkórìíra rẹ̀ ẹ̀fọ́ ni o ó kéré ni o àìnígbàgbọ́ ni o ó tóbi ni o ọmọ àfikún àtàwọn ọmọ ṣe ayọ̀ àdúgbò ẹ̀rí ìfẹ́ àti ìkórìíra rẹ̀ má jẹ́ fún inú gbàgbọ́ gẹ́gẹ́ bọ́lá ọba àdìgbò ọba àbí ọ̀pọ̀lọpọ̀ sáwọn èèyàn wọn ní mùsùlùmí là wọn sì máa ní káwọn alẹ́ ní ìgbàgbọ́ ọlọ́run ní ìlànà ìsàmọ́ ọ̀ṣìṣàmọ́ sí lọ́wọ́ àkùnkùn a kí ọ̀hún fẹ́mi wọn ni wọ́n ti yẹn a ń tẹ̀sí sọlọ́ọ̀bù àyèjì ọlọ́run ti bínú sí wọn àwọn sọlọ́wọ́n bá mi eléyìí o ọlọ́run ti bínú sí wọn wọ́n fi àdáyé wọn ìlú àti wípé nínú ìyá kan wá ń ọlọ́run wá ní wàlọ́ ọ̀gá ní ìlú inú ní ìlú láti wọn nàbí tọ́lá ìfún ọlọ́run sọ wọ́n ti gbà tẹ́lẹ̀ lọ́yọ̀ wọ́n máa ń dìlà nílé àti wọ́n sọ kalẹ̀ fún mọ̀ sábàlú mọ̀háwùlẹ̀ yá adẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní lọ́gbà ti kèfèrí àdìkọ̀gbọ́ ọlọ́run gbọ́ ìdíkìmọ̀ ọlọ́run lọ́gbà tí ń gba kàyẹ̀sí gbàgbọ́ àtàwọn tó ń ṣe bẹ́ẹ̀ àti kò ti gbàgbọ́ lọ́wọ́ ọlọ́run bá yẹ kí ló ti kọ́ lóṣù lọ sọ lọ́wọ́ ọ̀gá gbọ́ wọ́n ti gbà nẹ́bí lọ́ni àti mo tí wọ́n sọ̀rọ̀ kalẹ̀ fún àtẹ́lẹ̀ ti sàfà á wọ́n ti sàfà ló ń pọn omi yá wọn ò ní fún wọn lọ́rọ̀ wọn là ń ti sẹ́kẹ̀ sí wọn nínú wọn àkókò ṣùgbọ́n pípọ̀ wọn kò kí ni wọn. ọjọ́ tó ṣe wọ́n ẹ̀ ní ṣìkẹ̀ àti ìkórìíra òun ni tó ti ṣe ìlú olùgbàgbọ́. gẹ́gẹ́ bá àtẹ́lẹ̀ sọ lọ́wọ́ àti sọ́lá ọwọ́ abẹ kọjá pípé ọlọ́run àtòkìtẹ́ ní oṣù bẹ̀ títù ọwọ́ abẹ òun náà ti ṣe kéèyàn tó tiẹ̀ máa wù láti padà sí àyè ìgbà lọ ìwọ ta fẹ́ lù gẹ́gẹ́ tó já sí ọlọ́run àtòkìtẹ́ ní oṣù bẹ̀ yóò lù bẹ̀ èyí ọmọ àtòkì tẹ̀lé ìyá ìgbà lọ́lọ́ akẹ́kọ̀ọ́ adáwọ̀ abẹ́rẹ́ ní mẹ́ta kan nínú àtúkọ̀ tàbí kẹ́kọ̀ọ́ nínú ojú pé ìdíbẹ̀ àti ìkórira nínú lọ́ọ̀dì ìdá ìgbéra ọ̀rọ̀ ẹ̀wọ̀n náà lọ́wọ́ sọ́nà ọba gbà níbi ìtànẹ́bí ló àdéhùn ìsọ̀lá ọ̀sẹ̀lá pẹ̀lú ọmọ rẹ̀ nínú sọ́nà òwe àwọn tó wọlé ẹ̀dá tó gbọ́rọ̀ gbà àdébí ló kù sí ẹlẹ́dà rẹ̀ ọ̀kọ́ ọ̀làrọ̀ ó ní ọlọ́wọ́ ọmọ ẹlẹ́dà rẹ̀ níbi ní ibi nípasẹ̀ ẹ̀rí ọlọ́run látẹ̀bí ló kù sáwọn ọjọ́ rẹ̀ lórí ibi ọlọ́run nìkan ni ẹ máa ẹ ní ó ti gbà fún ẹgbẹ̀rún ọdún ó ní àgàtà ọdún ẹ̀ta owó lọ́gbà ìgbọ̀n nínú àwọn ẹni tí ọ̀wá gba ọmọ rẹ̀ wà bẹ́ẹ̀ abẹ́ kẹ́kọ̀ọ́ bó o ní ọ̀rọ̀ ìdífẹ́ yẹ kó o láti lò. àti tọ́lọ̀ bá kẹ́ ọmọ tó yẹ ká kórìíra rẹ̀ á kórìíra rẹ̀ kára. òbí mi ti dàkúdà lórí ọmọ ni o. ìjẹ́ bó o láti wá sí ọmọ ẹni náà ní sọ́wọ́ ẹni bọ́jú sọ́wọ́ ẹ̀ bọ́jú. ní pàtàkì kan alọ́mọkẹ́ tó ṣe pálapàla bàbá ẹ̀ ti lọ sọ́dọ̀ ọ̀dọ̀ àwọn agbófinró ní ẹgbẹ́ ọmọ tó ṣe bàrà. èmi kí mo ní njọ́ bá kú bẹ́ẹ̀ bá ti yẹ sí ẹ bá ti káyọ̀ gbọ́dọ̀ ké síbi pé mi mo ní. ẹ̀rí wọ́n láti ṣe inú wa ní sọlá tó tẹ̀lé ọwọ́ àgbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ nígbà lákòókò tó lọ́lọ́run fún àwọn ènìyàn rú nípa rúdé ẹlẹ́dàá rẹ̀ wọ́n lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ìnẹ́bí àti pé wọn lọ́wọ́ bá ní adájọ́ lórí òwòrò kí ìsèkè ọlọ́wọ́ bá ní rẹ̀ lọ ìnáwó lè sọ̀rọ̀ káàdì sórí ọmọ ìsì ara ilé rẹ̀ ìnáwó àmọ́lò lẹ́yìn òwúrọ̀ rẹ̀ inú kìlá mi ọmọ nìkan ámìlá ọ̀wá ìrọ̀ sọ àlejò ọmọ ní sísẹ́ tí ọ̀dà àdíjà ìdìbàgbọ́ lóde torí bẹ́ẹ̀ bá ti nílé rẹ̀ wo tó ṣe fóun nímọ̀ nípa rẹ̀ ohun tí wàá fi kúrò àtẹ́lẹ̀ lóru á ń tẹ̀kú ní ẹ̀mí ìdàgbé kọ́ ọmọ wọn sọ alẹ́ wọn wọn. lẹ́sẹ̀kẹsẹ̀ la nẹ́ẹ̀mí ló ń lọ ká ọkọ̀ tí wọ́n lọ́hùn ìbí náà kọ́ sí ẹ̀ àti bá a fi lò fẹ́ nìyẹn bá a fi lò kórè àyè nìyẹn tọ́lá jọ wo èyí ó yé tiẹ̀ tó bá fi kọ́ ọ lọ tọ́lá ọkùnrin mo wá sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba pẹ̀lú ìdí mo ti dé o alaka àmọ́ rẹ̀ sàmì ìdílé àyè. kí n máa bí ọ́ lè rẹ̀ wọ́n ti ní mọ́ fún rẹ̀ wà á ilà sáfẹ́rẹ́ wà á àmì. tí wọ́n náà wọ́n fẹ́ kórè sí mi kó o sì kẹ́ mi á kò mí nà sọ̀rọ̀ mi máa padà ẹlẹ́dàá mi ti ti bẹ́ẹ̀ mọ́. ẹ̀rì àtẹ́bí inú wa ti tẹ̀ kó ní ìjọ rẹ̀ nígbà tó ọmọ kọjọ lọ àti bá a ti lu ìkórìíra yìí. kọ́mí ìtúni nípa ìtàn ẹ̀rí nígbà tí ànábì sọ̀rọ̀ yìí wá kórè ti fún bàbá rẹ̀ ọlọ́run ọba sọ nínú àlùkò àná alákọ̀ọ́lẹ̀ ọlọ́run ní ọ̀dìkà ní ìlànà ọ̀sọ̀tún àti kàtàlẹ̀ ìlú àyàtà kàfún alẹ́ ìdí àwọn ọ̀rọ̀ tó tó dà níbẹ̀ fún alára ànábì sọ̀rọ̀ yìí àlejò sọ̀rọ̀ àtúntàlẹ̀ àtàwọn ọgbà àkókò àlọ́ nígbà tí wọ́n sọ fáwọn yẹn wọ́n ẹ̀yìn kọ́ tọ́lọ́run padà wà lẹ́ẹ̀kọ́ sí láti máa sọ láti jẹ́ ayára ilẹ̀ mi nígbà tó sọ́lọ́ ọlọ́run ti ká máa wù fọ́ọ̀tì lára débi bọ̀ ẹ́ wọ́n ká má fi ní ìmọ̀ ọ̀rọ̀. a gbọ́dọ̀ fọ́ọ̀tì débi bọ̀ ẹ́ kò fi eléyìí o gbólóhùn rẹ̀ lọ́kàn bàbá rẹ̀ yìí pé la á tẹ̀kì rán mẹ́lẹ̀ ni. màá sọ̀rọ̀ àforíjì fún ọ bàbá mi. wọ́n máa amúlẹ̀kù lágàmì náà wọ́n ní ìṣe yìí mi ì obìnrin àgbọ̀nà kọ́sì rẹ̀ pé ayé ti bàbá èèyàn nígbà tí bàbá bá ti kí ni ọ̀tọ̀ máa pọ̀ tọ́lọ̀ ẹ̀rí ayé mi wá padà wá sálàyé rẹ̀ ó ní ọmọ ẹ̀ka ní ti fà wí ní ọjọ́ ní ayé ìlà àmọ̀ ìlà mi wà á dà máa ti jà. àbórí ti dáfẹ́ ìrọ̀ ìmú ló fẹ́ wá fún àmọ́ àdìgbò kan wọ́n gbà kọ́ padà kí lè ìrọ̀ àti ìrọ̀ àti náà wò àdókòó ìbúra ìlú kò ti kórìíra ẹ̀ látòmí lọ. àwọn làǹdẹ́bí sọlọ́wọ́ àṣálá ti ju yé wa yìí pé ìgbàgbọ́ ẹ̀ kọ̀ọ̀kan yóò lè fi pé tó ti jáde pé làǹdẹ́bí yọ ọ̀tẹ̀ ju ọmọ rẹ̀ lọ. ìyẹn ni pé tọmọ bá sọ wí nǹkan tí ò sínú súnlẹ̀ èèyàn ní dọ́mọ ló ti làǹdẹ́bí lè yọ ọ̀tẹ̀. tó fi jáde pàtẹ́bí yọ ọ̀tẹ̀ ju bàbá rẹ̀ lọ. ìyẹn ni pé làbá aṣọ olórí musa tẹ̀lé wa wọ́n ẹ̀ ṣe àdìmọ́ọ̀ì àgbègbè àwọn yàrá pàpọ̀ ẹ̀ lábẹ́rẹ́ kẹta tọ́lọ́mọ tó fún wa òun náà ni mo tọ́lọ́mọ bá sọ nípa ìtànẹ́lì sallallahu alaihi wa sallam níbi ọ̀rọ̀ náà kọ́lọ́ ni wọ́n ṣe àlàyé lẹ́bí ìwọ lẹ́bí ní ẹ̀rọ kò sí èsì pàṣẹmí àtàwọn onígbà tó dodo àti ẹ̀sẹ̀ tí o lè kí wọ́n wá pẹ̀lú ti fáwọn ọ̀sẹ̀ bọ̀ wọ́n lọ kánú ó lè kó kódà tí wọ́n jẹ́ fánílì mí n bá àti máa sọ̀rọ̀ ìjàdí náà lẹ́yìn tó bá ti kílẹ̀ àti wọ́n yìí pé anáwó àpárò ìjàdí ti bẹ̀rẹ̀ jẹ́ ọ̀rọ̀ ìjàdí ìjọ. ẹ má jẹ́ àgbàdo mo tó rí rẹ̀ nínú síra ìlú ọ̀rẹ́ tó ṣe tí wọ́n gbé jáde látọ̀dọ̀ sẹ́yìn tó kábì wọ́n là tẹ́lẹ̀ sọ̀rọ̀ pé màá wá oríṣi fún ọ àbúrò ọ̀yọ́ tí wọ́n bá kọ̀ ọlọ́run wá sọ ayé àtàkà yẹn ọlọ́run sọ ọ̀gá rẹ̀ wọ́n ní nípa àdébí sọlọ́wọ́ àtàlà olùfẹ́ wà lórí fífún ẹ̀fọ́ bàbá ọ̀pọ̀ ṣẹ̀fọ́. nígbà tó di wá sí àdáńtẹ́rì àdébí pọ́pá mọ́ tẹ̀lé pé á ní ọ̀wá lórí fífún ọ̀rọ̀ ayọ̀ ìdìbò nípa yìí kẹ́rí ọ̀rọ̀ fẹ́yìn àti ìkórìíra yìí oríṣi ní báàgì máa bá àwọn ẹ̀rí àwọn ènìyàn bẹ̀ tó ti yí pé ẹyẹ yẹn la di si wọn tí o ní ti kórè la kẹkẹ ló ní ti wù kàn wọn náà wọn nígbà tó o tó o kọ tí o ti palapala fún ìmánì rẹ afẹ yẹn yẹn bí àwọn àtẹbí ọlọ́run kò sí àtẹbí ọlọ́run ọba àtẹbí ní àbàwọn lára tó o bá wà tó o kó kan tí wọn bá tó o rò ó fún àtẹbí kẹkẹ àtẹbí ọlọ́run tètè họ nígbà wọn bá tilẹ̀ kọrẹ sí wọn wọn máa fi kó kùtà bí ọjà bọ́ sẹ́mẹ̀ báyìí wọn máa jáwé lórí pọ̀ mọ́ wọn nínú àwọn ẹgbẹ́ àtìfẹ́ nífẹ̀ẹ́ tó tọ́ tá a ní sìn kẹ́kẹ́ la òun náà ni àwọn olódodo tí wọ́n máa ń gba òdodo àtàwọn ẹni jẹ́rìí àtàwọn ẹni rè lẹ́yìn náà làwọn tí wọ́n bá tún dàbí wọn pẹ̀lú ayé àdáfíkà ìrìn kejì ẹni tó ṣe wípé àákùnrinra rẹ̀ àákùnrinra rẹ̀ àákùnrin lọ́tà àti ẹ̀mí gba tiẹ̀ yẹ́nyẹ́ bí wù kọ́mọ́ òun náà làwọn kì í bìbí tó tọ́ ẹ sì ń bọ́jú bọ́mọ ẹ̀ àbẹ́ni tí ń sáfẹ́ àtọ́lójú méjì àtàwọn tó gbówó náà àtàwọn aláìlẹ́sìn ìrìn àwọn tèmi gorí bí àyà ìgbẹ̀yìn ìjáde làkà àti kàyà ẹ̀ wá ní ẹ̀kẹta wọn lẹ́nu tó ṣe yí pé àfẹ́ ẹlẹ́gbẹ́ kan á kórìíra rẹ̀ kan méjèèjì lọ́pàá kan náà onígbàgbọ́ òdodo ni wọ́n balàpà aládìẹ díẹ̀ tó ń bẹ lára rẹ̀ òun nìyí kọjá ni ibi wọn bá tún tòfin ẹ̀sìn tọ́wọ́ bá bà á wọ́n fi ọwọ́ rẹ̀ kí ni wọ́n dá sí fún yẹn o àti kórìíra rẹ̀ ni ẹ̀fẹ̀ lọ́wọ́ rẹ̀ náà gé kí ni òfin ẹ̀sìn gé nígbà ọjà lè tó ti wọ ohun tí wọ́n fi lè gbówó rẹ̀ ọwọ́ rẹ̀ nígbà tí wọ́n ti sọ́kọ́ rẹ̀ sọ́kọ́ sọ yìí ní. a ti ọwọ́ òye ìrọ̀bà ìdìnnẹ́rì ọ̀bà ìlà. Mo tó tó wà lọ́pàá pọ̀ nínú dínẹ́rù lápẹ̀rẹ̀ ká ní dínẹ́rù wọ fọ́tí táwọn lápẹ̀rẹ̀ ẹnìyẹn wá lọ ní ten thousand naira. Wú fi ọwọ́ rẹ̀ ní ti wọ́n ti lò yẹn sí ni aláṣẹ ní máa ń gbé o. Ọ̀gbẹ́ ní àwùjọ wa bíbá yìí bẹ́ẹ̀ni kẹfà tó kódà tó gbé wá mílíọ̀nù bọ́ ọba gbé ọwọ́ rẹ̀ tí ọba bá tún wọ olùkàlù. Tóbi wọ́n ti lò fi ẹ̀sìn wọ́n fi ọwọ́ ẹ̀sìn ẹ̀sìn. ewọ́ ti fún yẹn ni pé agbọ́nira amúlóore mùmí níbi. wọ́n lu amú òun náà nù bẹ̀rẹ̀ sínú ẹ̀ lè pé òkú rí jẹ dáadáa ní ọ̀yà lówó díẹ̀ ọmọ àlọ́ ló jẹun lọ ó sọ pé àti jáde. òun ni bá ti máa bá àwọn mùmí nílò tó ti fi pàlàpàlà fẹ́ ní ọ̀rọ̀. أرجو الله سبحانه وتعالى اللهم أصلح أحوال المسلمين اللهم أصلح أحوال المسلمين في كل مكان اللهم ألف بين قلوبنا واجمع كلمتنا على الحق واحفظنا واحفظ قلوبنا اللهم احفظنا وألسنتنا اللهم احفظنا وأعمالنا يا رب العالمين يا أرحم الراحمين عباد الله